الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفوا الله وبا الله وبا تشير لفوا لا تتوى سوري اتوى تني اتوى الهداية أفعى أبي الله سبحانه وتعالى كما شايف في اتوى شاوفاني فاني كوكوا pẹ̀lú ògo ọlọ́wọ́n bá a máa tẹ̀síwájú lórí abala dùá níbi tá a ti máa gbéyẹ̀wò àwọn àṣìṣe tó gbajúmọ̀ táwọn èèyàn máa ń ṣe nígbà tó máa ń ṣe dùá lọ́wọ́ àwọn àfáà wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ lẹ́nìí àwọn náà ni fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala falyatafaddal mashkuran mahjuran min Allah. alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa alladhi allamana ad-du'a wa kayfiyatahu ọba tí ọkọ̀ wa ládùúà ó tún wá kọ́ wa ní ọ̀nà tàgbà sàdúà ọwọ́ arán òjíṣẹ́lá Muhammad sí wa kọ́ sàlàyé fún abúlá sí máa sàdúà ọba tó rán nábì tó ní kọ́kọ́ wa lẹ́kọ́ ẹ̀sìn ara rẹ̀ làdúà ọba náà lọ́ba ta dúpẹ́ fún o wassalatu wassalamu ala ọmọ ń kọ́ wa ní nǹkan dáadáa ma ń sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa yékéyéké ọlànà fún wa àwọn ọ̀nà tó jẹ́ pé bàbá ń tọ́ àdúrà wa ó tètè máa gbà nàbí yìí muhammad òun náà lànàbọ̀ muhammad wa ala ali wa sahabi ajma'in àánú ọlọ́run kọ́bà nàbí náà àtàwọn ará alẹ́ àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ èyí ma yá nínú ẹ̀sìn wa ìtafẹ́ gbéyàwó lé ní lérí ètò wa al-akhta'u ash-sha'i'a àwọn àṣìṣe tó gbajúmọ̀ fi du'a tó wà nínú àdúrà àwọn èèyàn tí wọ́n máa ń ṣe nínú àwọn mùsùlùmí tí ò lágbọ́yé nípa ẹ̀sìn wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdúrà wo ìbáadà wọ̀dín ṣe rí àdúrà ṣíṣe èèyàn máa ń kọ́ bí èèyàn ṣe máa ń kọ́ṣẹ́ èèyàn máa ń kọ́ àdúrà bí èèyàn máa ń kọ́ òwò ṣíṣe nítorí pé àdúrà ó so mọ́ ìṣẹ̀mí wa láyé ń bí ó tún wá so mọ́ ìṣẹ̀mí wa tá a bá èyàn gbọ́dọ̀ sínú kí èyàn gbọ́dọ̀ sí àwẹ̀ gbà èyàn gbọ́dọ̀ sí sàkáyọ èyàn gbọ́dọ̀ sàdúà náà sí àdúà ẹ̀sìn ni wala tajuzu mujawazatul hadd èyàn gbọ́dọ̀ wá kọjá àlà lérí àdúà nítorí pé ẹ̀sìn ni ibi ọlọ́run ọba aláàbá fàálà sí lérí àdúà ìbẹ̀làwà náà fàálà sí fún ìdá náà bí bá wa pé ká fi sàdúà ọ̀nà tá nábì tó bá gbà sí àdúà làwa náà gbà ṣe ọba tí ń dáhùn nígbà náà ọba náà ń bẹ yọmọ bẹ lọ gbére ọba tí ò ní kú ni agbára tí fi dáhùn àdúà lásìkò ànábì agbára náà tún kù síbẹ̀ agbára náà ò ní tán kò sì ní tí ọlọ́run ọba Allah ọ̀rẹ́dì láti fi agbára náà kò fi gbàdúrà tiwa náà tá a bá ti ṣe bí wọ́n ṣe rán ànábì Muhammad sallallahu alaihi wa sallam àmọ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ wa à ń kọjá àlà lábala àdúà ọ̀pọ̀lọpọ̀ wa ìtọ́lọ́wọ̀n ọ̀ràn wa ìlànà ṣe níbi àdúà ọ̀pọ̀lọpọ̀ wa à ń pariwo àdúwàwọ̀ ọgbà àdúwàwọ̀ ọgbà ìṣòro ń pọ̀ sí problem ọlọ́ àfúrasọ́nà tá ń gbà sàdúà ọ̀pọ̀lọpọ̀ wa a nímà nípa bóòlù àti sàdúà nínú àwọn nǹkan tí máa ń dé àdúà wa lọ́wọ́ òun náà ni ká máa sàdúà lọ́nà tọ́lọ́wọ́n bá òfin rán nẹ́bí wa Muhammad ká máa sàdúà lọ́nà tí ó bá alukur'ani mu tí ó sì bá sunna nẹ́bí mu ká máa wá béèrè pé kí ni ẹ̀yà ń ṣe wọn ládùúà náà ni àwa wo náà alukur'ani àrí bẹ́ẹ̀ àwọn onísọ́nà àbá bẹ́ẹ̀ irú àdúrà náà kò ní tètè gbà àbí kọ́ jẹ́ pé àdúrà yẹn ọlọ́run ò ní gbà rárá àbí kọ́ jẹ́ pé ọlọ́run tún jùyàn síná tó bá jẹ́ pé ó ní í ṣe pẹ̀lẹ́ bọ péyìn bá jáde ilé ayé téèyàn sì ní jáde má nínú náà ọlọ́run kọ́lọ́run kọ́ wọlé ẹ̀ e, kọ́mọ̀jì agbábí àdúrà sórí ibú ọlọ́run bá aláǹsọ nínú alukùránì ń kí wá nílọ a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní ud'u rabbakum ọlọ́run ọba Allah ó ní ẹ máa ń pe ọba yín ọba tí ń tọ́jú yín ọba tí ń rè yín ọba tí ń pèsè fún yín ud'u rabbakum ọlọ́run ọba ní ẹ máa ń pe ọlọ́run ọba tí ń tọ́jú yín tadarru'an wa khufya ẹ máa pè é lẹ́ni tí ọba búbú fún un kẹjura yín lẹ̀ fọlọ́hún kẹ́sì máa pè é wa khufya ẹ máa pè é jẹ́jẹ́jẹ́jẹ́ ẹ má máa pariwo lé ọlọ́run ọba lérí ọlọ́run ọba yìí sáà di ti ọlọ́run bá ń bẹ lókè sánmà lóòótọ́ lókè sánmà keje àmọ́ súnmọ́ yín ju ká sọrùn lọ ẹ máa pè é ó ti gbọ́ yín ẹ má máa pariwo tó ẹ má máa pariwo ẹ má máa pariwo lọ́lọ́run ọba lérí kìí ṣe aditílẹ̀ ń pè é innahu la yuhibbul mu'tadin ọlọ́run ọba ní èmi ọlọ́run ọba ìfẹ́ràn gbogbo àwọn tí wọ́n kọjá àlà níbi àdúrà suratul A'raf àyà 55 ọlọ́run ti ń sọ fún ayé pé àtàwọn èèyàn kan máa ń ṣàdúrà látara àdúrà wọ́n sì kọjá àlà ọlọ́run bóyá bá sì ti kọjá àlà ọlọ́run kó lè jìyà lókù yóò wá jòkó sàdúrà sàdúrà sàdúrà àdúrà náà ní olóhùn ń ṣe àmọ́ ti kọjá àlà láì máa anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni innahu sayakun fi hadhihi al-umma anabi ni yóò padà wá àwọn kan ń bọ̀ nínú àwọn àlùmọ̀ yìí nínú àwọn àjọ mi wọ́n padà ń bọ̀ nígbẹ̀yìn ayé kaumun anabi láwọn àjọ kan ya'taduna fi at-tahuri wad wọ́n máa ṣe àṣejù wọ́n máa kọjá àlà lábala wọ́n fẹ́ sàlùwàlà ibi táà wọ́n fọ̀ ni wọ́n máa fọ̀ lẹ́yìn náà wọ́n máa kọjá àlà níbi àdúrà tí wọ́n ń ṣe níta níbi ní ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ báyìí ló sì jẹ́ gbígbà mí ẹ̀rí mùsùlùmí ti ń sàdúà ẹ máa wá béèrè lọ́wọ́ àwọn èèyàn pẹ́ dàkún èyí tó dúró lọ́ọ̀kan òní kí ń ṣe wọ́n ládùúà ní ṣe ẹ̀ ní mẹ́yàtọ̀ láàrin wọn àti kiriyó ẹ̀ ní mẹ́yàtọ̀ láàrin wọn àti kèfèrí ó sì ń pẹ̀lẹ́ mùsùlùmí nígbò tí kú olójú ọ̀nà àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yọ́ miami ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa à ń pẹ́ lérí àdúwà púpọ̀ ẹlòmí sàyẹ̀sùn sàyẹ̀sùn ẹlòmí jòkó jòkó ìjọta ẹsẹ̀ òrò látara ìjòkó àdúwà àmọ́ síbẹ̀síbẹ̀ náà kọ̀ náà ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala yóò dá àdúwà rẹ̀ nù bí bá ti ń ṣe ní ọmọdé àánú ipe ìtẹ̀mí ni ọ̀nà tí mo ní ọgbà torí bẹ́ẹ̀ láfẹ́fẹ́ pàkíyèsí lérí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà tá ń gba sàdúà nílẹ̀ yorùbá tiwa yìí òmìnira àkọ́tọ̀ ìṣáà fìdùá nínú àwọn mistake tá a máa ń ṣe tó gbajúmọ̀ àwọn àṣìṣe nínú àdúà òun náà ni àlìyáàsù min ìjábàtu dùá òun ni kéèyàn jákàn níbi gbígbà àdúà ẹlòmíín sàdúà gan ọlọ́run ọba aláàtí ti dáhùn ọlọ́run mọ̀dí tó ń fi jọ pẹ́ díẹ̀ tí wọ́n mọ̀ yóò wá lóhun ọ̀sàdúà mọ́ àlìyáàsù yóò ní àfáà ẹ má jẹ́ àtàrà wa ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ti kọjá àdúrà bọ́lọ̀n bá dáhùn ní ọyọ kò ti dáhùn àpèrè lọ́sàn àpèrè lóru ló bá fàdúrà lẹ̀ à ó ti ṣe mistake inú ayé ẹ̀ ó ti ṣe mistake àdúrà tó jẹ́ pé bó ṣe ń ṣe nǹkan wọ́n máa fún un ládàá bóyá fún un ní tó ń fẹ́ àbá àti fún un tó àdúrà wọ ìbàdà ànábì ní ìbàdà ìjọsìn làdúà kéèyàn máa ṣàdúà gbogbo tó bá kọ́ máa ọwá dìde kó nu ẹsẹ̀ ọlọ́run sí lọ́mọ ẹni bá ti kẹ̀yìn sọ́lọ́run wípé wọn kọjú sọ́lọ́mọ ọlọ́run ó kẹ̀yìn sí ni mistake ńlá ni ọmọ ṣe náà ní títí tádùn àrẹ òfin gbà ànábì Zakariya àti twenty years ní ti ń béèrè ọmọ lọ́dọ̀ ọlọ́run nígbà ó pé hundred years lọ́lọ́run tó bùn lọ́mọ ànábì Ayub ó pè ọlọ́run fún ọdún méjìdínlógún eighteen years ló fi ṣàdúrà kọ́lọ́run fún lálàáfíà ọlọ́run ti padà fún lálàáfíà ni ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa wọ́n sì ṣe o ọlọ́run ní odò ọ̀hún ni ọlọ́run bá ní ẹ pè mí astajib lakum ọlọ́run bá ní dáhùn ṣe òròpó pùrọ̀ lọ́lọ́run òròpó ọlọ́run bá máa ń sàdéhùn tí èmú sẹ́yìn yóò dáhùn wọ́n sá máa bá lọ ọ́ máa ṣe lọ náà ní títí tèfi dáhùn nínú àwọn ọmọọṣẹ́ kìtà máa ń ṣe ta'aliqu du'a 'ala al kí eléyìí nínú àwọn ìláyà sọlọ ní tó ní bùkátà sí tó wá sọ fọlọ́wọ́n ọba pé ó bá wù kó fún ọ ó bá sì wọ́ kó mọ̀ fún ọ ẹlòmíràn ni ọlọ́wọ́n bá fún mi lọ́mọ bọ́ bá wọ̀ bí ó sì wọ́ fi ọ́dọ̀ Allahumma irhamni in shit ọlọ́run kẹ́mi bọ́ bá wọ̀ bí ó sì wọ́ fi mílẹ̀ wọ́n ní gbogbo ẹni tí máa ń sàdúrà báyìí ọlọ́run ní gbàdúrà rẹ̀ torí pé ó ti ń láyà sọlọ tọ́lọ́wọ́n ọba fún ọ wọ́n ṣe mistake o wọ́n rọ ọlọ́run fún o ọ̀jẹ́ nǹkan kan wájú ọlọ́run gbogbo ayé pátá bó ṣe tóbi tó yẹn àti tọ́wà nú ẹ̀ wọn ò tó ìyẹ́ ẹ̀fọn wájú ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta àdùá bí asma'a lam taridi fil kitabi wa sunna ká máa fi ọlọ́run ọba ní orúkọ tọ́lọ́run ọ̀sọ́ pé òun jẹ́ nínú al-Qur'ani àti sunna sórí orúkọ tọ́lọ́run jẹ́ ọlọ́run sọ kalẹ̀ sínú Qur'an ọ̀sálà ìyá àwọn àmì ìfànàbí sórí orúkọ tí ọba ti rínú Qur'an tó rínú hadisi má fi pè ọlọ́run tó bá fi pè ọlọ́run ọlọ́lẹ̀ jìyà ni lẹ́yìn náà ọlọ́run ò ní da ọlọ́run tó lọ́lọ́run ọba ọ̀sọ́ fún ọ pé kó fi pè òun ọ̀pọ̀ tó ní kó lè jẹ́ ọláhà Allah ọlọ́run ọba ní ẹ máa fà láàpè mi àwédò rahman bó bá sì wù yín ẹ máa fi rahman pè mí ẹ máa ní ya rahman irhamni ya Allah igfirli àyà máa tẹ́lẹ̀ àwọn fọlẹ̀ wọlé àsìmá wọlé ọ̀sìnà èyí tí ẹ bá fi pè mí náà àwọn orúkọ mi tó dáa jù lọ yẹn èmi náà ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n dà yín lóhùn wà lọ lè mú ọkọ̀ kan òfin pè ọlọ́run ààrin nínú koran ààrin nínú àdíyèsí gbogbo àwa ṣéwù tá bẹ́ẹ̀ ńlẹ̀ yorùbá ká lè bẹ̀rù ọlọ́run gbogbo àwa lè máàmù ńlẹ̀ yorùbá ká lè bẹ̀rù ọlọ́run gbogbo àwa bàbá bàbá ká lè payọ̀ ọlọ́run orúkọ tá ń pè fáwọn èèyàn ká máa sọ yìí ní tá ń kọ́lé wọn lọ́wọ́ ká máa pè yìí ń ṣe okùnfà orí ibú fáwọn èèyàn yìí yasa taara ta lọ sọ fún ọpọlọ wọn bá ń jẹ́bẹ̀ yá sì tíìrù lórúkọ ọlọ́ yá sì táàrù òṣìnú ọkọ ọlọ́ kọ́ ọmọ pẹ̀lú ọlọ́run yá sòlùtọ́ ta lọ sọ fún ọpọlọ ń jẹ́bẹ̀ kọ́ ọmọ pẹ̀lú ọlọ́run bá ní yá gòfòrà ta lọ sọ fún ọpọlọ jẹ́bẹ̀ kọ́ yanu yá ṣíjẹkẹ̀ yá huwa yá huwa yá man la huwa illa huwa yá huwa yá huwa huwa dọ̀míìrù wọn pè huwa pronoun ni wọ́n pè ní huwa ẹni tí ò sin ń bí ni wọ́n pè ní huwa mo pè ẹni tí ò sin bí ya ma la huwa illa huwa mo pè ẹni tọ́jẹ́ pé òun náà ni ò sí ń bí kò sẹ́ni kan tí ò sí ń bí àfọwọ́n náà sórí ìwọ́tọ̀ gbọ́ yorùbá gan ó ti mọ̀ pé wọ́n ra wọ́n ra lélẹ̀ lọ́dẹ̀ bẹ̀rù ọlọ́run bọ́ọ̀ bá tún wí lẹ́yìn ìgbà mo ṣàlàyé ọ yìí àmọ́ ọlọ́run ọ pé ọgbọ́ àti taníjẹ́ yá hù taníjẹ́ hù olókọ̀ ọlọ́ni aláníjẹ́ hù wọ́n fi mọ́ wí wọ́n ran wọ́n wọn ní bísímìláì ha bísímìláì yí bísímìláì a ihu bísímìláì hu sórí gbogbo wọ́n ran wọ́n ran nígbà tójú ò tí ì là àwọn èèyàn ti kéwú wọ́n ti kéwú kan súnà àwọn èèyàn ti wá nígbàgbọ́ wípé àlùkòránì àti súnà wọ́n ń pè lẹ́sìn sórí yìí tí wọ́n sọ ni ha ihu ni bọ́mọ bá sẹ́ bẹ̀rẹ̀ alibata àti sáà tí wọ́n fi ń kọ́ ọmọ ní kéwú kí o sínú orúkọ ọlọ́run ọba wa ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa min al-akhta' ash-sha'i'a al-i'timadu al-kulli 'ala al-ghayri fi du'a nínú àwọn mistake tá a máa ń ṣe lábala du'a oníkẹ́ni kan kan wò pé òun tòun ẹlẹ́ṣẹ̀ lòun òun ò lè bọ́ lọ́n sọ̀rọ̀ ọlọ́run bá aláwọ̀ lè gbọ́ àdúrà ti tòun ẹlẹ́ṣẹ̀ lòun òun dọ̀tí wájú ọlọ́run àfi kọ́ máa wá gbára lé ẹnìkan kọ́ bá òun pè ọlọ́run ìgbẹ́dàkùnrin bá ń bẹ ọlọ́run àwa ò lè bẹ́ torí pé ẹlẹ́ṣẹ̀ làwà kọ̀ wá ní sàdúà yóò mọ bẹ̀yẹn ládùà ni afa ẹ̀bà ń sàdúà afa ẹ̀wà bá ń sàdúà afa ẹ̀wà bá ń sàdúà ìwọ ní sàdúà olóhùn yẹn sàdúà tó kí ló dé òní ẹlẹ́sẹ̀ lòun mistake ló ń ṣe. inna Allaha yuhibbu tawwabin ọlọ́run bá ní gbogbo ẹlẹ́sẹ̀ tó bá ti túbá bóun ò ṣe má òun ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ wa yuhibbul mutatahhirin òun nífẹ̀ẹ́ àwọn òun nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ọlọ́run ọba àlá ń retí rẹ̀ lọ́lọ́run fi ń sọ lóru tó bá di ìdákẹ́ta tòru man yastaghfir ni ọlọ́run ọba àlá ní ta ló ń wá foríjì tàlẹ́ lẹ́sẹ̀ nù yìí fa aghfir Allah kémi ó sì foríjì ní sí orí bọ́lọ́run ọba ń retí ohun rẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣe pọ̀ lóòótọ́ àwọn iṣẹ́ ọ̀daràn tó ti karabọ̀ ọ̀pọ̀ sórí tó bá ti túbá wájú ọlọ́run tó tọrọ ọlọ́run bá ní ẹ pè mí gbogbo wa náà lọ́lọ́run ní á pè òun àtàfà àti kápẹ́ńtà àti bíríkìlẹ̀ àtẹ̀ntókè àtẹ̀ntókè ọlọ́run bá ń retí ohun gbogbo wa àwọn àfáà kan sì mọ sọ kátikàtì tí wọ́n máa sọ fún yín pé ah madam bẹ́ẹ̀ ni alájì alájà ẹ̀yin ọ̀lẹ́nu tẹ́lẹ̀ fi gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run àwa àfà àwa lálẹ́ báyìí gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run sórí tí ń sọ yẹn ọlọ́run sọ ọlọ́run ní odò ọ̀hún ní gbogbo yín ọlọ́run bá ní wa qala rabbukum ud'uni ọlọ́run bá ní gbogbo yín ẹ pè mí gbogbo yín ní gbogbo wa náà làwà ń bẹ̀ kéèyàn máa pe ọlọ́run fúnra rẹ̀ ọlọ́lájú kéèyàn máa bẹ̀yẹn ládùúgbà lọ ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn mistake tá n ṣe lábala àdúrà akhatul ujra ala du'a ká máa negotiate ọ̀rọ̀ owó àdúrà ká máa béèrè pé ọyẹ ẹ dáwọ́ àdúrà ọyẹ ẹ máa bọ̀ ẹ wá dáwọ́ àdúrà àfá oníkan wá dáwọ́ àdúwà kan wá dáwọ́ àdúwà èmi ó sì wá dìde níbi tó ti ń sọ́hùn ẹni bá dìde mọ̀mọ́ ni oníkan wá dáwọ́ àdúwà àgbọ̀dọ̀ mọ́sàn wá àdúwà tó ta ló sọ fún ọ pé ọjà tó fẹ́ tà fún wọn ni wọ́n fún ọ náà pádọ̀ bá wá gbà máa sọ́ dáwọ́ padà wọ́n ègbówó àdúwà wọ́n ègbówó àdúwà nínú ẹ̀sìn Islam yí pé àfẹ́ sàdúwà fún lágbájá bí ọba fowó lẹ̀ àní sàdúà iye báyìí làwọn ka kùránì mistake ńlá ni àdúà ìwọ̀tajọ ní lọ́rùn ara wa ni èmi ọmọ sàdúà fún ọ ní kọ̀rọ̀ ìwọ náà ọmọ sàdúà fún mi náà àjọ ọmọ sàdúà fúnra wa ìwọ̀ta ní lọ́rùn ara wa ni nínú àwọn ìwọ̀ta àfíjọ́ ma yá ẹ̀sìn òní ká ma sàdúà fúnra wa ẹ gbowó lérí ẹ̀ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa èyí táwọn afáàtún yọ kó mẹ́ òun náà ni afáàtún sorúkẹ́yà tó pariwo látàárọ̀ títí tèdè rọ̀lẹ́ ó pariwo magrib wọ́n kì í sáàyì tán ó padà lọlé ọwakùn tó wọn ti yàwó rẹ̀ ọjẹ́ ẹni tí ń ṣe rúkẹ́yà tó jẹ́ pé àfá yìí ń sọ rúkẹ́yà fáwọn tí àbìlù táwọn àbìlù ń bẹ lára wọn àwọn tí eré wọn ò pé dáadáa mọ́ àwọn tó ti wíwí kú yìí àbáwọn tí wọ́n pariwo yéèyé níta mi ń romí àfá yẹn wá jòkó kọ̀wá ní nǹkan mi ti ń ṣe wọ́n ní ẹ̀ràn lọ́wọ́ lérí ìsẹ̀mí rẹ̀ ẹ̀fún ní tẹ́bá lágbára àmọ́ òkè ọ̀sọ̀ fún yín pé rúkìá àti wá ń bí o ó sixty thousand làwọn àgbà mistake ńlá ni nínú àwọn mistake àdúrà àjẹmáì òun náà ni ká máa ṣàdúrà bí sọ́ọ̀tì wáhìdì pẹ̀lú ohun kan náà alfatiha gbogbo wa wá panupọ̀ alhamdulillah rabbil alamin arrahmanir rahim maliki yawmidin gbogbo wa wá panupọ̀ àwa ń kò sí lásìkò ànábì muhammad ala inna ataina laba panupọ̀ inna ataina kalikauta fasalli li rabbika wanhar inna shanaka wal abtar kò sí lásìkò ànábì kò sákọọ́lẹ̀ kankan fún nínú gbogbo àdísì ànábì àwọn àjòkólẹ̀ láhún fúnra wa bẹ́ẹ̀ nìkan bá fẹ́ sàdúà fún yín yọ́ máa sàdúà èyàn e, e, yà máa sàmí ni kété pé máa wí papọ̀ ọlọ́njọ́ dá fún ọlọ́njọ́ dá fún ọlẹ́kàntóhù kólé láhún mamálíkà lè mólíkì tó tẹ̀lé mólíkà máa ń tẹ̀ṣà yóò ṣàdúrà ẹ̀ máa sàmì àmọ́ káwájọ ní kólélàhùn malikal mulki tó tẹ̀lé mọ́lẹ́kà máa ń tọ́ṣá kò sí lásìkò ànẹ́bùwà Muhammad kò sáfà kan tó lè tọ́ka sí bí ọ wà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀jẹ̀ adúlé rí súnà ìṣòro tiwa kò fẹ́ẹ̀ tó tàwọn tó ti kọjá bí ìṣòro tiwọn náà ti pọ̀ tóun ìlànà ànábì ni wọ́n fi ṣàdúrà tí wọ́n nínú àwọn mistake tá a máa ń ṣe lérí àdúrà òun náà ni àdúrà bí ta'jiz al-uqubati fi dunya kíyàn ṣe lọ́wọ́ bá kọmọ wá bèè lọ́wọ́ ọlọ́run pé wọ́ ọlọ́run ajji li uqubati fi hadhihi dunya li adkhula al-janna wọ́ ọlọ́run ọba o gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nílé ayé mo fẹ́ kó fi yára jẹ mí nílé ayé kí n tó kú o kí n má bàa wọ náà ọ̀run kí n lè bá wà janna ọ̀ ń tọrọ ìyá lọ́dọ̀ ọlọ́run kí ló dé tọ̀ ìyanu wọ́lọ́wọ́ ọba ọba aláforíjì fèríjì mi kí ló tọ̀ tọrọ àforíjì kọ́ tọrọ àánú ọlọ́wọ́ ọba kọ́lọ́wọ́ fèríjì ọkọ́ mọ́ fìyà náà jẹ́ ọ ìyá ọlọ́run tó bá dé ipa rẹ̀ ọ̀ka ọ̀ àìtọrọ ìyà lọ́dọ̀ ọlọ́run àwọn kèfèrí ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ wípé wọ́lọ́wọ́ ọba ìyà tó olófì jẹ́ wà nǹkan afẹ́kọ́ sọ kalẹ̀ mùsùlùmí ni wọ́ mọ́ torí pé o ti ṣẹ̀ kọ́ mọ́ wá pé kọ́lọ́run fìyà jẹ́ ọ láyé torí kọ́ mọ́ bá fi jẹ́ ọlọ́run nínú àwọn mistake tá a máa ń ṣe lábaladúà eléyìí pọ̀ lọ́dọ̀ àwọn alùbídà àwọn tí wọ́n jókòó sínú bídíà wọ́n ní ìta nábì sí àwọn òṣèǹtà wọn ìta àwọn ṣé ògbé kalẹ̀ làwọn máa ṣe ká máa kẹ̀yìn sí kíbùlà yọ bẹ̀rẹ̀ àdúrà lọ́kọ̀ kọjú síbẹ̀ ló bá yẹ́rẹ̀ tó ń kẹgbẹ́ sí kíbùlà òun lọ́mọ sàkóso àti ń sa o nǹkan kan náà wọ́n kólé lọ́wọ́ tán ní kọ́ máa sà wọ́n ní kọ́ sà sí igun mẹ́rẹ̀ẹ̀rin nígbà wọ́n padà yá yọ padà wá kẹ̀yìn sí kíbùlà yóò ní náà kàlí ni anábìdẹ sọ fún wa pé inú àwọn ọ̀nà tádùn àfi máa àwọn àdáàbò tó wà istikbalu kibla tàbá láǹfààní ká kọjú sí kibla tàbá ń sàdúrà lọ́dájú tàbá láǹfààní ẹ̀ wọ́n tún wá máa máa kẹ̀yìn sí kibla yóò ní orí ori orí ẹ̀yìn orí ọ̀tún orí òsì gbogbo ẹ̀kọ́ ọmọ bàbá báwọn ya sí ìdí ọ̀yà àdọ̀rẹ́ mbẹ̀ ọ̀pẹ́ gbogbo ti kẹ̀yìn sí kibla ó ti kẹ̀yìn sọ́lọ́hún kẹ̀yìn sí kaaba ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tamanil maut nina àwọn àkútà àwọn mistake tá a la ń ṣe lábaladúà ó ní kéèyàn máa tọrọ kú pé mo fẹ́ kó pa mí ọlọ́run pa mí anábì la yatamanna yanna ahadukumul maut ẹnì kọ̀ọ̀kan yín ẹ má máa tọrọ kú imma muhsina fal'allahu yazdadu anábì ní ẹnì kọ̀ọ̀kan yín kí ló dé tẹ́ tọrọ kọ́lọ́run ọba kó mú yín lẹ́mìí gúngùn kẹ́ẹ̀rẹ́ rí dáadáa ṣe síwájú sí wa imma musi'a fal'allahu yasta'tim anábì ní tọ́wọ́ sì jẹ́ ní ibú náà ni yóò lè tètè túbá nígbẹ̀mí rẹ ànábì ni ọ̀yà sọ́ọ́bà kan méjì ni ọgbọ́dọ̀ tọrọ kún ìwọ́lọ́wọ́ bá ara nìmí ara nìmí wọ́lọ́wọ́ tó bá jẹ́ pé àlàáfíà tún sẹ́kù nínú sẹ̀mí mi ẹ̀ṣà ìfẹ̀mí mi lẹ̀ tó bá jẹ́ pé kò sálàáfíà mà lẹ́yìn yìí tí òun ti lò síwájú yìí wọ́n sàmú mi sọ́dọ̀ ọ̀yà sọ́ọ́bà kan méjì ni èyí ni tí ìnira bá pọ̀ àmọ́ nǹkan kan ò sí ọ ọkàn jòkó ọlọ́fẹ́ kú ọwọ́ ń sàdúrà kọ́ lọ́ ń pa ọ́ mistake ńlá ni al-mujahara fi du'a lẹ́yìn náà ká máa pariwo tó tàbá ń sàdúrà ya Latifu ya Latifu ya Jabbaru ya Qahharu àwọn pariwo tó ẹ pariwo wọ́n ní ẹ pariwo ẹjá àwọn màláíkà ọgbọ́n sánmà wọ́n ra wọ́nra yẹn ti tó kàtìkàtì yẹn ti tó ọlọ́wọ́n bá lá ọlọ́gbọ̀rọ̀ mọ́ pariwo tó bá ń sàdúrà ọlọ́wọ́n bá ní ud'u rabbakum tadarru'a ọlọ́wọ́n bá ودون الجهر من القول أفا أصاب ولا ربوا ودون الجهر من القول ولو أباني إمك باريو إمك باريو بالقدو ولا أصال أدعى رول إنسان أبين سأدعى رول إمك باريو لليري ولا تكون من الغافلين إما وانينو أوان أمكو èyàn bẹ̀ ń tò sí rẹ̀ ọwọ́ ń pè é tó òun gan mọ̀ wọ́n pé kí n láǹsá arákùnrin wọ́n lè láhìlì mọ́tàlọ́lá àdá ọlọ́run bá lóhun súnmọ́ wájú kásán ọrùn lọ òkè sánmà kejì lọ́wà yín sì ń gbọ́ gbogbo ohun tí à ń wí jẹ́jẹ́ nídìí bẹ́ẹ̀ ẹ máa pariwo sàdúà wọ́n sàdúà lóru gbogbo ará àdúgbò sùn ẹ̀dẹ̀ ń ṣe tàájùdì rọ́ ẹ kóra yín jọ ní jímọ̀ tó gbẹ̀yìn oṣù ẹ̀ ń ṣe tàájùdì yàwó yàwó ẹ wá kó àwọn obìnrin lóbìn wọ́n wọ́sọ wáyé tí wọ́n wọ́sọ funfun ẹ̀ ń gbómi ká ẹ wá ń pariwo tò ládùúgbò ọlọ́run o ọlọ́run o èyí náà ti máa wọn ọjọ́ tẹ́ máa ń ṣe ẹ lè sọ fún ọkàn túbà èyí tí wọ́n ń ṣe yẹn kò sínú ẹ̀sìn Islam ọlọ́wọ́n bá ní ẹ máa ṣàdúrà jẹ́jẹ́ èmi ti gbọ́ èmi yẹn ṣe di èmi ọlọ́wọ́n bá ò ṣe òdì nínú àwọn àkútà àṣàyà fi dùá òun náà ni kápẹ́ àwọn èrò wípé jimá tó oṣù afẹ́ ṣàdúrà alamisi tó oṣù sunday tó ọdún gbogbo àwọn ìmọ̀ pàpéjọ àdúrà yìí pàfẹ́ ṣàdúrà lérí ní masalasi kan afẹ́ ṣàdúrà nílé ọba gbogbo àwọn wọ́nranwọ́nran yẹn ẹja lọ lè filẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa inú àwọn mistake ńlá ni ìyàwó ìyàwó wa ń jáde lóru inú ọ̀ràn yẹn gan-an tọ́lọ́wọ́n bá ṣe lọ́rọ̀ yẹn lé lérí ànábì ní bá kí nínú yàrá rẹ̀ ó ní ládàbí ìdókí mọ́sáàsì lọ káti wá gbé èyí tí wọ́n bẹ́ ọkọ dásùn ìyàwó ń bẹ níta jùdì lérí fíìdì kálukú máa ń dádùá sí nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ ni nínú àwọn mẹ́sẹ̀kì tó wà lábala àdúrà òun náà ni kásàdúrà tán káwá fọwọ́ bọ́jú lóòótọ́ tẹ́wọ́ ká tẹ́wọ́ yẹn àdúrà tètè máa ń gbà téèyàn bá tẹ́wọ́ ọlọ́wọ́n bá ní ojú máa ń ti òun kó wọn dọ́wọ́ náà padà ló fìfo láì fún ni tí ń fẹ́ àmọ́ orí bọ́ bá ti gbé ọwọ́ yẹn wá látòkè báyìí ó gbé kalẹ̀ náà ni ó ní fi bọ́jú àdéhìsì tó ní alẹ́ fọwọ́ bọ́jú àdéhìsì wọn lálàáfíà anábì kọ sọ wọ́n sọ sí anábì lẹ́nu ni nídìí bẹ́ẹ̀ àyẹ̀fọwọ́ bọ́jú tàbá parí àdúrà àfi ìṣesí kan tànàbì ní tàbá fẹ́ sùn lálẹ́ ká fi àtẹ́gùn sí ọwọ́ wa ká pawọ́ papọ̀ ká wá fi àtẹ́gùn sí ká wá kakúlù ọ̀la fálákì àti náà ká fẹ́ra gbogbo ibi tọ́ba ká nínú ara wa ó fi rí rẹ mọ́ ọrùn rẹ mójú rẹ àtọwọ́ àtẹsẹ̀ ìgbà yẹn nìkan lẹ̀rí wá lérí ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí bá ànábì bá máa ń ṣe gẹ́lẹ́ láti máa ṣe tánàbì bá ń ṣàdúrà tọ́ba ti parí àdúrà báyìí yọ̀dà wọlé ni ànábì fọwọ́ mi nínú ẹ̀sìn wa àdúrà wo bí kọtí àti rahim kálá ń sàdúrà ká máa ṣépè lẹ́bí ká máa ṣépè ní ká máa ṣépè lé ọmọ ìyá wa lọ́kùnrin àbí lóbìnrin àmú bọ́dà wa ọ̀nkù wa kọ́dà lómi ṣépè lé yá àti bàbá ẹ̀ ọlọ́mọṣà sọ níbi àbúrò bẹ́ẹ̀ mistake ńlá ni kọ́ máa ṣépè lẹ́bí bọ́bá ṣépè lé gbogbo àwọn èèyàn ẹ̀sẹ̀ ni bọ́bá tó wá jẹ́ tẹ̀bí òun tó wá lágbára jù òun ṣépè lẹ́bí pé mistake ni o ẹni bá ń sokùn ẹbí ọlọ́run wà ni ẹni máa wá ń sí pèlè bí ń gọ́ bí wọn bá ti ń ṣe tiẹ̀ tán ọlọ́run sì nígbà tiẹ̀ náà mọ́ lẹ́yìn náà adam al-ikhtiyar al-ism al-munasib lil-haja káfẹ́ pé ọlọ́run ọba àlá káwá wá orúkọ àtoríkòdì ọ̀fẹ́ ní kọ́lọ́run ọba kó fún ọlárísìkì ọwọ́ ni yá shadid al-iqabi òtútùkùnì ọlọ́run ọba ọba tí máa ó pè pẹ̀lú orúkọ tó níbàmú pẹ̀lú tó ń fẹ́ ya rahman irhamni ọba rahman masa ikemi inú àwọn mistake tá à ń ṣe òun náà ni ja'alu adadi mu'ayyan lè du'a duna alwarid min alkitabi wa sunna kama hun adadi wọ́n ní adadi àwọn bàbá ní àwọn bàbá ló ní ká máa ń fa bẹ́ẹ̀ adadi òun náà ni nọ́mbà kọ́ máa fúnra rẹ̀ nọ́mbà lérí àdúrà 4444 1111 7777 313 1 million ó lé kan àwa ní tó 7777 yìí nínú àdísì wo ló ń wà ó ní ẹ lè rí nínú ìlànà nábì nínú ìlànà àwọn bàbá lọ́wà sọ́rọ̀ àwọn bàbá kọ́ lọ́run sí wa ànábì lọ́run sí wa àwọn àdúrà kan bẹ tó bá nọ́mbà wa látọ̀dọ̀ ànábì ẹ̀ṣẹ̀ fúlà mẹ́ta ẹ bá kírun tán ànábì ní tẹ bá wọlú kan ibi tẹ́ gbé tẹ́lẹ̀ rí tẹ́ fẹ́ kábúrú sẹ́yìn ẹni a'udhu bi kalimati llahi tamma min sharri ma khalaqa ẹwí mẹ́ta anábì ní mẹ́ta ní ẹwí nígbà míì anábì ó tún sọ pé ọ̀dà ẹ̀sẹ̀ ọgọ́rùn bẹ́ẹ̀ bá tún lágbára jù bẹ́ẹ̀ lọ ẹ̀sẹ̀ nígbà míì anábì ní èmi a máa ṣáṣẹ̀ fún la ọgọ́rùn ẹ̀yọ́n máa yá mi nínú ẹ̀sìn wáyé tó bá bá nọ́mbà wa a máa ṣe pẹ̀lú nọ́mbà yẹn sórí èyí tí kò bá bá nọ́mbà wa ó sì èyí tí pàrẹ̀ bá ṣe kíní èyí tí pàrẹ̀ bá kà ní òní máa fi nọ́mbà kan dẹ́ra rẹ̀ pé ah mo wá sùn gbàgbé ó kù díẹ̀ tó fi pé three thirteen three twelve mo ṣe mo bá sùn lọ yóò láwọn àjẹ́ ló dín wọn lọ́wọ́ pé wọ́n náà gbọ́dọ̀ pé three thirteen gbogbo àwọn ìwékùwé báyẹn wọ́n ní ká lè jìnnà sí lẹ́yìn náà tàjírò arahma kí wọ́n máa dá sàdúrà fúnra rẹ̀ nìkan láì sàdúrà fẹ́ lómi Allahumma irhamni wahdi bí wọ́n lọ́wọ́ bá èmi nìkan ní ọkẹ́ nínú ẹbí èmi nìkan ní ọ̀sánú ládùúgbò mu látòrò tílẹ̀ fi mọ́ ara rẹ̀ nìkan lọ wọ́n ní mistake ńlá ni o torí pé bọ́ọ̀ bá ń sáré ọmọ ìyá rẹ̀ lẹ́yìn gan wọ́n láwọn màláíkà ó máa sọ fún ọ pé àdúrà tó ṣe fọmọ ìyá rẹ̀ wọ́n lẹ́ka mẹ́sẹ̀lú dalek kọ́lọ̀ ń ṣerú ẹ̀ fún wọn náà nínú àwọn mistake tá a máa ń ṣe lábàlá àdúrà òun náà ni ká máa béèrè nǹkan tí ò possible lọ́dọ̀ ọlọ́ nǹkan tí ò possible lọ́dọ̀ ọlọ́ tọ́lọ̀ ti parí ẹ̀ wípé kò lè possible wípé kò lè rọrùn ọlọ́run ò lè gbàdúrà dúrà bẹ́ẹ̀ bí kò ní kọ́lọ́run ọba kò fi bàbá rẹ̀ ẹlẹ́bọ kò fi sínú àlìjánná kọ́lọ́run ò fi ìyá rẹ̀ ní olóòsà kó fi sínú àlìjánná sọ́rọ̀ àdúrà ní bọ́ọ̀bá ń ṣe àdúrà rẹ̀ ò ní gbà tọ́rọ lọ́wọ́ bá aláà ó ti parí ẹ̀ ikú gbogbo bá ti kú sínú ẹ̀sìn mi sí Islam iná ni ọwọ́ lọ iná lẹ́dí na káfàrú ní alẹ́ kìtàbì ọlọ́wọ́ bá ní gbogbo àwọn ta fún tíra síwájú àwọn alátẹ̀wọ́ àtàwọn Yahudi wàlẹ̀ mushrikin àtàwọn abọ́gibọ̀pẹ̀ fi nari jahannama ọlọ́wọ́ bá ní inú jahannama ni wọ́n bọ̀ tí wọ́n bá ti kú tí wọ́n bá sì ti wọ́bẹ̀ wọn ní jáde máa ọwá ń sàdúwà fún ọba rẹ̀ tó kú síbi ẹ̀sẹ̀ àtẹ́wọ́ mọ́tàn rẹ̀ àdúwà tó ń ṣe òní gbà lẹ́yìn náà àdúwà òbí ìfìmì ká máa sàdúwà lérí ẹ̀ṣẹ̀ tó bí kọ́lọ́wọ́ ọba àlá kó sì ẹ̀ṣẹ̀ ń rọrùn fún wa ìpè àṣìnà tó fẹ́ ṣe yẹ kọ́lọ́mọ́sàjọ́ oríṣẹ́ ọmọ yẹ kọ́lọ́mọ́sàjọ́ wà arákùnrin yẹ kọ́lọ́mọ́sàjọ́ pàdé ẹ̀ kọ́ máa sàdúwà lérí ẹ̀ṣẹ̀ àṣìṣe ni torí tọ́lọ́wọ́ àlá tó bá gbàdúrà ẹ̀ tó fẹ́ fìyà jẹun àbíkọ́ máa sàdúwà kọ́lọ́mọ́sàjọ́ bébí sí ń kírun tí ń gbà wọ̀nyí kọ́lọ́n kọ́ sọ́ọ́dì kèfèrí àbí kọ́ máa sàdúrà kọ́lọ́n fìyàn sínú ná ìfẹ́ ọlọ́run sì ṣe ọlọ́mọ ná gbogbo àwọn àdúrà yẹn ò dáa òun sàtìyàn nù kọ́ máa sàtìyàn ọmọ sípèlè yàn kọ́ máa sípèlè àwọn èèyàn lérí àdúrà wọ́n làáfà tí máa ń sàtìyàn wọ́n làáfà tí máa ń rán sáwọn èèyàn kọ́ da táwọn èèyàn rú wọ́n bá ń sàtàtì àtàtì ọ̀padà wá sẹ́ máa ọ lérí yóò tún rán àwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọdé máa rẹ̀ tọ́ba túbá sórí tí ìpè bá jà lọ yọ jàbọ̀ nínú àwọn mistake tá a máa ń ṣe lábàlá àdúrà òun ni ká wọlé àdúrà wọn ní bàbá ti wọlé àlúwà obìnrin náà wọlé àdúrà ní ọkùnrin wọlé àdúrà ẹni tó wọlé àdúrà tó lóun ṣàdúrà oṣù kan oṣù méjì nígbàmí oṣù mẹ́ta kò ní kírun jama kò ní kírun àyàn ẹni ó jáde ẹlẹ́jáde kọ́mọ wọná ẹlẹ́jáde ọlọ́wọ́n bá ní wáríkà ó máa rọ́ kẹ̀yìn náà ọlọ́wọ́n bá ní ẹlẹ́ ibo lọ́lọ́wọ́n bá láàánú kọ́ ti máa lọ lè oúnjúwe masáàsì fún ọ torí masáàsì làwọn tẹ́ ń rògùn tí ń rògùn ọlọ́run bá ní yáyọ lẹ́dínà àmọ́nu ẹ̀yin tẹ́ ti gbà mí gbọ́ ìdánú di alẹ́ sọ̀lá ti mí yọmi jùmọ̀ tí wọ́n bá ti pèrún jọ jímọ̀ fásitì àwọn ilá dìkìrì là ẹ tara sàṣà ẹ lè gbọ́ òtúbà ọlọ́run ní kọ́ tara sàṣà òjòkónú lé ọlọ́run sàdúà ẹni bá ń wọ alúwà àdúà tí ò kí jàmá tí ò kí jímà ní àdúà rẹ̀ ò ní gbà ọwọ́ gbẹ̀yìn lẹ́ẹ̀tọ́ mà pàdùà rẹ̀ ò ní gbà àtòrí pé ibi tádùà rẹ̀ ò ti gbà òun náà níbi lẹ́yìn ká mọ̀lẹ́ sàdúà níbi sàárè àwọn bàbá sàárè ṣéwò gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ àdúrà rò nígbà fìdáwù ọjọ́ mẹ́ta àdúrà fìdáwù ọjọ́ méje ọlọ́dún kan bàbá wa pọ́gọ́rùn ọdún tó jáde láyé ẹjá jòkó àdúrà kò níbàámu pẹ̀lú ẹ̀sìn wa mistake ńlá ni ká máa sàdúà bẹ́ẹ̀ dé ìpè mọ̀ pé seventy years lénìí eighty years lénìí ẹ̀wá pa àwọn afa ẹ̀wá bá jòkó àdúrà mọ́tàrẹ́ ni wọ́n dúpẹ́ ìpè ẹ̀mí rẹ̀ tún alhamdulilayi lẹ́sẹ̀ àyànà báàdàmà àmàtànà wa ilayhi nushur níta nàbí ni a máa wí nìyẹn ó dúpẹ́ ọjọ́ yẹn bó ṣe máa dúpẹ́ jojoojúmọ́ nìyẹn kété pé ẹ̀kan lọ́dún lọ́wọ́ máa pè àwọn èèyàn lọ́lẹ̀ fowó rẹ̀ sí nǹkan mìtọ́ láǹfààní nínú àwọn mistake tá a máa ń ṣe ó ní ká pé tá a bá ṣàdúrà lọ́wọ́ tọkùnrin bá wọlé bá wa àdúrà wọn tètè gbà obìnrin bá wọlé àdúrà wọn pẹ̀kọ́ tó gbà títọ́ sọ nínú súra wò lọ́wọ́ nínú àyà wò nìyẹn wà nínú àdíyèsí wò lọ́wọ́ ọkàn dẹ́rù bá rẹ̀ ọkàn dẹ́rù bá yẹ òǹdọ́nà rẹ̀ nú lérí rọ́ inú mistake tá a máa ń ṣe ni ká máa ń pè àdúrà kan bẹ bá a bá pẹran fún àdúrà wọn ní gbà wàláhì kò sí àdúrà wọn nínú tẹ́ra ọlọ́run nínú islam tá a wà yìí pé bá a bá pẹran fún àdúrà ní gbà kò sádùá wọn àdúrà ọ̀sán àdúrà lọ́tọ̀ kó bá fẹ́ pẹran tó fẹ́ ti sàrà ó sì sàrà ẹ̀ràn lọ́tọ̀ kété pé wọ́n wàá sọ àdúrà mìíràn ọ̀sán ẹ̀ràn má dùà wọ́n bá ti mistake ńlá ni a ní kọ́dà mo ti fẹ́ sàdúrà yẹn afáfẹ́ jẹran mọ́lámù fẹ́ jẹran nífà mọ́tàrẹ́ nínú ẹni ká máa ṣàdúrà àwọn òhò ọlọ́run ní kótó sí iná takùn ẹni dẹkùn lè masjid ọlọ́run bá ní tẹ́ bá fẹ́ wà wájú mi ní masalasi ẹ fẹ́ wà wà níwájú èmi ọlọ́run ẹ fẹ́ kírun ẹ fẹ́ wà wájú èmi ọlọ́run ẹ fẹ́ tọrọ nǹkan ọlọ́run bá ní ẹ fasọ sára ọwá jára sí òhò wọn pé yásà tààrù sùtúrú ní ọba aláṣìírí bíbòbò ńláṣìírí àṣírí ẹ ti tú báṣìírí gbogbo eléyẹn ó ti gbajúmọ̀ lẹ yorùbá àfi ká parẹ́ ká máa ṣàdúrà ká wá tó kándù pupa ká tó rọkiri kára láì ṣẹṣẹlẹ kándù pupa àbí ká máa ṣàdúrà kí kéèyàn máa ṣubú láì ṣẹṣẹlẹ kọ́ máa wá tàkìtì ká máa bomi lé wọ́n ni wọ́n ń ṣàdúrà ni wọ́n ni wọ́n ń gbàdúrà ni ẹ̀rí ètò wọn máa wí wọn ni wọ́n ń gbàdúrà wọ́n yé sí gbàdúrà ọlọ́run ní gbàdúrà àwọn máa ń ṣàdúrà ni ẹ̀yọ́ máa yá mi káma wá gbára dálẹ̀ kan ní wọ́n sàdúrà ní ó ti lọ́nú ẹ̀mí wàdé ṣe kérúbù gbogbo àwọn ìlànà ṣètọ́ yẹn ẹ lọ lè filẹ̀ ma gbómi káàkiri alágbára omi ma gbómi yaaka ma gbómi káàkiri ma rọmi sínú kẹ́jẹ ma fomi káàkiri lálẹ́ ẹjọ́ jimá níbo lẹ́tí rí yẹn ní ẹ̀sìn wa jòkó lẹ́kọ̀ọ́ sàdúrà ẹ ẹnu wọn bá ta wí kọ́lọ́njọ́ ṣe wá láǹfààní abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́n wọlé àánú rẹ̀ kọ́mọ́sà tọwọ́ sọ́nà àdúrà wa kọ́lọ́njọ́ gbà kọ́lọ́njọ́ lè tẹ̀fà nàbì torí ìtẹ̀fà nẹ́bì náà máa dọ̀ rẹ̀ gbà ọlọ́run ní kò lè in kuntum tuhibbuna Allaha fattabi'uni tẹ́bà wọn kọ́ ẹ̀ ń fẹ́ràn ọlọ́run ẹ̀fẹ́ kọ́ lọ́wọ́ bá aláwọ̀ sọ yín di olólùfẹ́ rẹ̀ kọ́ máa gbàdúrà yín ẹ tẹ̀lé mi ànábì kalọ̀ gbogbo lànà tá ànábì fi ń sàdúrà ẹ̀jẹ̀ alọ́ lè kọ́ lọ́dọ̀ àwọn afá súnà àti sàlàyé ọ̀pọ̀lọpọ̀ ìlànà yìí tá a kà yí ẹ̀jẹ̀ àfilẹ̀ kádùá wa kó lè bá tètè bá gbà abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹnu wọn bá ta wí kọ́lọ́njọ́ ṣàǹfààní fún wa wassalamu alaikum السلام ورحمة الله وبركاته أدعو قفو الله سبحانه وتعالى تشينا فاو الشيخ وفضيلة الشيخ قمر الدين يونس أكريدي حفظه الله láti tún dáa lẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa ṣe nígbà tá a bá ń ṣàdúrà àwọn eléyìí òun náà làwọn àṣìṣe tá a gbọ́dọ̀ jìnnà sí kọ́nọ̀mbà lè gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa àbí Allah subhanahu wa ta'ala kọ́nọ̀mbà kí ó máa ṣe àìtúfẹ̀mí wálẹ̀ ká tún máa tẹ̀síwájú nínú àwọn nǹkan tí a tún máa ṣàlàyé fúnra wa nínú ọ̀rọ̀ ẹ̀sìn àbí Allah subhanahu wa ta'ala kọlọmbà kí bá kún gbogbo fa afáwà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh